gẹ́gẹ́ bí ẹni tó fẹ́ gbààwẹ̀ kámọ̀dá gbààwẹ̀ àwọn ní tó jẹ́ orígun ẹ̀ tẹ́lẹ̀ ẹlòmíràn áà ọdẹ sáré ọdẹ kí ni ọgbààwẹ̀ kódà wọ́n bá dé pé ọba kásámú ọ̀ ní kí ni ọ̀láwẹ̀ ilé ló fi gbà lẹ́yìn Yorùbá pé ìjọ́wò láà kásámú tí ó gbé láti àwọn ọ̀gá àti nǹkan yìí kò rí bẹ́ẹ̀ lẹ́gbọ́n yẹn amúlẹ̀kùnrin tó bẹ́ẹ̀ nǹkan mìíràn wà ń bẹ bẹ́ẹ̀ náà ta fún mọ́rọ̀ tí ẹ kó lè lékeni ó ti lè ó ti ẹ̀kọ́ lórí ìrún gẹ́ àbí bí a fẹ́ ẹ̀ka bá tẹ̀sán lẹ́ni ìjà eré lè máa ń dúdú bí àlẹ́ ìwọ̀n aládọ́ọ̀lì àǹtá ah! ó lé o bẹ́ẹ̀ bẹ́ẹ̀ làwọn nǹkan míì báyẹn fikún fikún fikún fikún ẹ̀rù sáà bá kọtíra rẹ̀ àtọ́wòlì mùsùlùmí àwọn nǹkan tó jẹ́ mẹ́síkà yẹn fi kún tó pọ̀ bẹ́ẹ̀ ni tàwẹ̀ náà wà ṣùgbọ́n ìwọ tó bá ti mọ òfin àbí tó bá ti mọ òfin ọmọ ìdájọ́ rẹ̀ ẹjẹ́ tó fa alákọ̀ọ́jú rẹ̀ ìgbọ́ làá máa ń túnu ìgbọ́ làá máa ń túnu tọ́nu bá ti wọ̀ ìgbà tẹ́ náà yé nìyí o tán bá ti pèrún

bọ̀tí lákẹ́yọkọ̀ àti káfí ìjẹsàrí rí kí ládá lè bá pọ̀ ẹ̀lú ìjẹsàrí ló tún sún sún sún sún bísàrí lókè kí túnbí tó rẹ̀ gidi tó tó tó àti lọ́bá gbẹ́kọ̀ọ́ ah, àwẹ̀yẹ àti káfí ìjẹsàrí pẹ́ kọ́mọ̀ pẹ́ káfí ìgbàlẹ̀ lọ́mọdé lọ kí mú àti ẹ̀lú tó dá ogun ló tún ní ládá tí ó pọ̀ kí ló jẹ káfí ìjẹrún ìmọ̀ ni ẹ̀wà lẹ́lòmí yóò kẹwọ́ náà rẹ̀ láì ní mọ̀ ń parí àwẹ́lẹ́wà di 14 kò sáà sáà nípa ẹ̀dá kò sí ìkẹ́ bá ṣẹlẹ̀ ẹwà wò pé kábíyẹ pé kò dáa fọ́tí ti fọ́tí ń bèèrè dájọ́ mọ̀ nípa láwẹ̀ bá báyìí káìpé sí ni wá di sáàmì tó ti falẹ̀ gbogbo ọmọ lèyìn ọmọ ẹ̀fẹ́ tó tọ́ gbogbo tó bá yẹ kí ẹmọ ẹ̀tẹ́ ẹ̀mọ fẹ́ pàdé ìjọsìn bàtà tó ń pẹ́ ìjọsìn yìí o pẹ̀lú fi gbé lẹ̀ alọ́wọ́ akọ́mọ pàǹkù ìyẹn náà ló fi yẹ kí àwọn ọ̀dọ̀dá lẹ́kọ̀ọ́ àwọn àfáàsì àwọn àfáàsì náà kọ́ ló ba àwọn ọdún lórí rẹ̀ kọ́ ló jẹ́ kó tó pọ̀ sí i ẹgbẹ́ àwọn òní pé àwẹ̀ ń bọ̀ ní sọ̀rọ̀ àwẹ̀ àyè bẹ́ẹ̀ kọ́ ló mọ̀ wá nù ọ̀sẹ̀ sí i ló mọ̀ wá alùpọ̀ wọn nù fíkì táwọn bá tó wá dé ọ̀bẹ̀ afẹ́ kíni wọ́n tó wá tó sọ. ìyẹn ni tábàárà àfáàsì náà ládùúgbò kan a ọkọ̀ oríire ẹ máa lórí fífi olùkọ́ àkídà ní tẹ̀síìlì tẹ bá lè lọ tẹ̀síìlì lẹ Yorùbá kẹ́rẹ́ sọ fún yín wọ́n ni àtàtíwọ́nú rọ̀mọ̀dọ́ torí pé àbá ah, ti bí inú rọ̀mọ̀dọ́ nìkan ní àbí ìyókù látọ́yọ̀ ọ̀rẹ́ bá ti lọ àtàlátì ló wọlé kò ní túkùrá ní báyìí ah, ẹ̀wọ̀n wọn àbá súnlẹ̀ ẹ̀wọ̀n ní jírísà tẹ̀síẹ̀rì káwẹ̀ tó dé sáyẹ̀ bá dẹ́rẹ́ ti kún ni jírísà fíkú káwẹ̀ tó dé sáyẹ̀ bá dẹ́rẹ́ ti kíni wọ́n tún fi kún ni torí kíni ọ̀rọ̀ ẹ̀sìn wa eléyìí nínú tí ó ṣe pàtàkì káwẹ̀ pàdé ọ̀rọ̀ nínú àwọn ẹ̀sìn ọ̀lẹ́lẹ́ ìkàlọ̀ kọ́ ìmọ̀ nǹkan tó lè ṣe pẹ̀lú rọmọdán ní tó bá ń rú ẹ lójú fúláì láti béèrè ọ̀nà tá a fi ń gbà kọ́ náà tó pọ̀ ẹ ti lọ lé tó kéré ṣe nǹkan mọ̀ ẹ ti wá lé kọ̀ǹkọ́ nǹkan mọ̀ ó dáa lé kọ̀ǹkọ́ àmì àwọn ìjìnà tẹ́kùn wọ lójú kẹwàá kíláàsì lọ ẹ ti ń béèrè béèrè nǹkan nǹkan mọ̀ gbogbo ẹ̀rọ sọ̀rọ̀ àbà ń kọ̀ báyìí nǹkan lẹ́mọ̀ rí yẹ̀sẹ̀ àlú náà ká ló ní bí sùwàlù gbàmù yẹsẹ̀ àlùnẹ́ka ọlọ́run ló ní fatiwa gbàmù pé yẹsẹ̀ tú nẹ́ka wọ́n béèrè lọ́wọ́ rẹ̀ ànábi ó rọ̀ káàrán fàábà tó ti bọ́sẹ̀ nímọ̀ tó wọ́n ikúnu láti kíni láti béèrè ní tó bá ń wẹ́ lójú bẹ́ẹ̀ tó ti fi gbàwé tó lọ gbà tí kíní rí bẹ́ẹ̀ mọ́tún fi bẹ́ẹ̀ gbálélẹ̀ yìí rámọ̀ dájú lórí tó fẹ́ ṣe ní apá àkàtọ́ béèrè béèrè lọ́wọ́ ẹ̀ bọ́yọ́ lọ́wọ́ àti ní ọlọ́sìn sọ gbogbo ẹ̀dì rọrùn náà sìn bóyá wàá kọ́ lu ẹni afẹ́ dákun ìkàbá ìbá ìnínú ààrẹ pàápàá ló láàrin obìnrin mọ́sára àwọn obìnrin tó ní ṣe pẹ̀lú haidon nifas àwọn ẹ̀jẹ̀ bímọ ẹ̀jẹ̀ nǹkan oṣù ó ní ìdìbéèrè gan àìmọ́ obìnrin tí ń fàwẹ̀ ṣùkánùlá tí ń fàwẹ̀ tí àwẹ̀ rẹ̀ ń dàrú mọ́ lọ́wọ́ kámọ̀ ní ṣe rí àti wá mẹ́yẹ lórí tó bẹ́ẹ̀ nìyẹn gan bẹ́ẹ̀ pé àwọn oríṣìí yẹn lè dàwẹ̀ rú mọ́ obìnrin mọ̀ béèrè nígbà tó yẹ lọ pé ní òun ó ti wẹ̀wẹ̀ idol pé ẹ̀jẹ̀ nǹkan oṣù ti tán àbí ó wá bẹ̀rẹ̀ àwẹ̀ ó bá tó di aago méjìlá òun bá tó rẹ́jẹ̀ wà á pọ̀ kí ni kóhun ṣe tí ti ń gbà rẹ̀ lọ́wọ́ àwọn ọmọ yóò bí ìdérí ẹni ẹni bẹ́ẹ̀ nímọ̀ ní àbí obì tó ní àbí tọ́bá ní òkè ìfọ́kúnlẹ́jẹ̀ míì ó jù ẹ̀jẹ̀ wẹ̀ àbí break àwẹ̀ yẹn ayọ́kẹ́lẹ́ nǹkan oṣù tí gẹ́gẹ́ ni kò tí ìtàn tó wá break àwẹ̀ tí ó gbàrẹ̀ sílẹ̀ fi sú kó wá àwẹ̀ tọ̀lá rẹ̀ pé ah, bí n bá tó gbàwẹ̀ tọ̀lá kó máa tó dàgbó méjì àgbó tó dé jẹ́ fún mọ́ gbàwẹ̀ ni ò bá gbàwẹ̀ ni tó bá tó wá mọ́ ẹ̀rí pé tó dánù méjì náà dàrú pé ah wíwé tó lè wá bóyá bóyá ilẹ̀ ẹjọ́ bá fi sú ní àwọn ìdájọ́ bẹ́ẹ̀ tó pọ̀ tí wọ́n ń ṣẹlẹ̀ fáwọn obìnrin àwọn obìnrin tó ń kẹ́kọ̀ọ́ ni mò ń sọ yóò ká tó wà náà sẹ́yìn fi ẹ̀dẹ́ ẹ̀rọ nínú ẹ̀sìn tẹ́lẹ̀ omi bá ti nǹkan nínú obìnrin ọjọ́ tó bẹ̀rẹ̀ ẹ̀rọ padà ọjọ́ tó bẹ̀rẹ̀ àwẹ̀ padà olóògùn fúnra lọ́gbọ̀ mo ti bẹ̀rẹ̀ mo ti bẹ̀rẹ̀ ẹ̀rọ ó rò pé tó bá ti sọ̀rọ̀ ó kẹ̀ tó wo ọjọ́ kan lòun kẹ̀ tó bẹ̀rẹ̀ padà gbogbo ẹ̀ ló lẹ́kọ̀ọ́ bó ti bọ́kùnrin olóbóbìnrin pàápàá jùlọ á tẹ̀sí tóbìnrin tó wọnú sí ti tọkùnrin lọ ilẹ̀ mọ̀ rí táwọn àkótò kọtíra nípa àwọn obìnrin pé fíṣù kí ni fíṣù nìta fàtàwà nìta tí ó tàbí fàtàwà àlìjá tó tó mọ́tàlá obìnrin wà complicated ó wọnú gan tó wọ́pọ̀ omi tọ́rọ̀ tọ́rọ̀ ìyá láwùjọ ní ọ̀tẹ̀ wá gbọ́lẹ̀ iye abẹ́ẹ̀tẹ́gbẹ́ nìyẹ gan ní ìdàlúmọ́ lọ́wọ́ ní àwọn mọ́tàlá mi kọ́tẹ́ tí ó gbọ́ kẹkẹ́ yé tó a rọ̀ wá ẹ̀yin obìnrin wa ẹgbìyànjú ọ̀rọ̀ mọ́ báwa náà àwọn ọkùnrin fáànà lálágbára rẹ̀ ní dídókò kàlámọ̀ lọ́rí tó pé ẹ̀sìn wọn náà ó ní ṣe pẹ̀lú àwa náà ibi tó lágbára dé àwọn obìnrin wọn lọ kọ̀ǹfọ́tì àlẹ́bí láyé pé eré àlẹ́bí ọ̀pọ̀lọpọ̀ jù pé àwọn ọkùnrin máa ń kọjú báwa náà wá gbọ́sùn mọ́tí aláwàta lẹ́bẹ̀rẹ̀ ọba pé ti fáwọn àlẹ́bí ti fún wọn ṣùgbọ́n náà yóò bá gbàgbé obìnrin ò ní kíni kò lẹ́sìn ẹni tó bá ń ṣe lọ mẹ́ni ìrún ẹ̀ bálabàlá àwọ̀ ẹ̀ bálabàlá báà ló sọ pé ká mímọ̀ ká fi pàdé ẹ́n ràwẹ̀ tó fi kọkùnrin ló bá obìnrin yóò kódà ó tún fẹ́ bá obìnrin wí ju ọkùnrin tó lọ́kùnrin tí ò bá rẹ̀ wọ̀ ní bíríkì àrẹ̀bẹ̀lẹ̀ pé jẹ́wò ní tó bẹ̀rẹ̀ tó ní tẹ́lá alámọ̀ tí kò pé ẹ̀jẹ̀ ti tán ṣe é tẹ̀lẹ̀ fọ́kùnrin tó bá tẹ́rọ ọkùnrin obìnrin ní mọ́tàlá sí kíni tí mo ń tẹ́lẹ̀ sí ọkọlọ́wà fánàwà tààlà kí ó sàmì wa bákan náà nínú tí a tó fi múra lẹ̀ dé ọmọdọ́rùn ẹni ká fi ìjọsìn káfí kọ́ra kírun rẹ̀ tó dé. nígbà táwọn bá ń sọ àyè yìí wọ́n máa ń mẹ́ṣẹ̀ hadith yàrá Aisha sọ́lá náà ràn sọ́lá kò gba oṣù kẹtọ́lì kò gba oṣù kẹtọ́lì ẹgbẹ́ kéèyàn gbá òdìdí oṣù kẹtọ́ pé tẹ́lá mi sọ pé àwọn gba àwẹ̀ ló yá àpò pé ààrẹ rẹ̀ fún un. kátẹ̀ ní àwẹ̀ kan ó wà ká àwẹ̀ rọ́jà báńkì láwẹ̀ arúgbó gan ààrẹ keje èyí to ti lọ irú oṣù táwà yìí ṣàbán ó wà ní lànàbí máa ń gbàwẹ̀ jù oṣù ṣàbán ní lànàbí máa ń gbàwẹ̀ jù yàtọ̀ sí rọ̀mọdún tí sọ tó ní ni wa pé gbìyànjú kágbìyànjú kágbìyànjú kágbàmú oṣù dáadáa tó yẹ àkótó bá ti dáàrin àbí abẹ́gbà gbogbo ṣàbánu ọlọ́pọ̀ lórí ẹ̀ nínú sọ pé ìmọ̀ ló làdé ní yorùbá rọ́jà bìlà yẹn mọ́gbà ẹnu àní oṣù sinmi ní ilé ìtọ́jú pé sinmi mi ń gbà rẹ̀ jù tó mi ń gbà rẹ̀ jù ẹ̀rí kò jù

tó pé àwẹ̀ yóò ti mọ́ ẹlá kí rọ̀mọ̀dọ́ tó lé kí ni kò tó dé àti inú kẹta tó fi inú rà lè dé rọ̀mọ̀dọ́ ká ti mọ́ ẹgbà rẹ̀ pàápàá jùlọ nínú oṣù ṣàbáàmù kí rọ̀mọ̀dọ́ tó dé kódà ní àríkẹ́nu ọ̀sálà pẹ́ pé ó ní ṣọ́ọ̀bù ìgbà tó mọ̀ ẹ́ ti máa kéré ayẹ́pẹ́ kùránì tó lẹ́nu kà pé kí rọ̀mọ́dọ́n tó dé kí kùránì ti káàtì mọ́mílá àbí tó rẹ̀ ń tí rọ̀mọ́dọ́n dé tí kòtẹ́ ẹ̀rọ tó gbé kùránì sí láti láti ẹ̀ jàǹkárì wọ́n ti dé kíní ó ti bò ó ọjọ́ tó bá tó gbé gan ẹni tó ti mọ́lẹ́ tẹ́lẹ̀ bàbá bàbá ní òtòmọ́ sí ẹgbẹ́ tó máa kà á kó ti máa gàwẹ̀ káwọn ṣe olóore ti mọ́ la bí ìbá tẹ́ sọ̀rọ̀ ẹ̀yàn irú rẹ̀ ti ti máa ń ṣe kí rọ̀mọ́dọ́n tó dé gbàtí rọ̀mọ́dọ́n bá dé kò ní ní lára ẹni tẹ́ bá tún lè palẹ̀ mọ́dé rọ̀mọ̀dán náà àwọn iṣẹ́ olóore nígbà nígbà wọn sọ́lá bí ṣe máa ń bẹ̀rẹ̀ ó pọ̀ nínú oṣù ṣàbáàlù ju àwọn oṣù yòókù lọ nínú oṣù ojú ọ̀run eléyìí nínú ojúṣe wa àwọn iṣẹ́ dáadáa ká fi kọ́ra wa tàwílì náà àmàl alkhairiyya àwọn iṣẹ́ dáadáa ká jẹ́ kí mọ́ ẹ̀ ní wa kí rọ̀mọ̀dán tó dé bẹ́ẹ̀ tó gbà rọ̀mọdán ni èèyàn wá fẹ́ mú lójijì etí òmò yàrá tẹ́lẹ̀ àìbẹ̀ ẹ̀kọ́ yóò nira fún láti láti ṣe bákan náà nínú ìpalẹ̀ mọ́ ti ṣe ẹ̀ka fi pàdé oṣù rọ̀mọdán òun náà ni alùbárúwọ́já àmọ́lánà wa àwùkọ́ tàbí ká iṣẹ́ wa àti àsìkò wa káṣẹ̀ ìlú iṣẹ́ wa àti kíni àti àtìkú wa tẹ́lú orí tó bá rí àwọn iṣẹ́ olóore ní rọ̀mọ́dọ́ yóò àwọn òwúṣe yóò àti òráyè lè òráyè lè àrí kò sí ráyè tòótọ́ ṣùgbọ́n nígbà ń bẹ̀rẹ̀ lè ṣẹ̀dú sẹ́mẹ̀ tó bá kan ahead tí ẹ bèèrè tọ́ọ̀tù padà rí ṣe tó ń ta ìráyè yẹn náà àyè bẹ́ẹ̀ kọ́ ni ẹlòmíràn ló tó ń ti bíjẹ́ lọ bíṣẹ́ ló padà wọ́ lọ ojú ẹ̀ prógámù kàbí kẹtẹ ó sì ṣẹ̀dú ṣẹ̀dú sẹ́mẹ̀ pàápàá jùlọ kó jẹ́ pé iṣẹ́ àdáṣe ni ká inú rọ̀mọ́dọ́ yẹ kéyẹ ṣe lẹ́kọ́kọ́ ń bẹ bọ̀ tí àwọn ẹṣẹ́ tí mo kó mọ́yà bá ti pọ̀jù mo lè mọ́ rí sí èmi ti ní mo níra rí mo lè ṣẹ̀dú táìmù mi àjẹsí pàṣẹ rẹ̀ kódà ẹlòmíì gẹ́gẹ́ pé iṣẹ́ lábẹ́ ìjọba àbí iṣẹ́ náà kọ́mpínì mo máa ń tó ṣẹ̀dú táìmù ara ẹ̀dẹ́ pé ìgbà ní òfin lífù ẹ̀sì inú rọ̀mọ́dọ́ pé tí ò bá tẹ̀ jẹ́ gbogbo ẹ̀ mẹ́wàá gbẹ̀yìn àbí áàpù inú rọ̀mọ́dọ́ wà ní 15 lọ ìwọ́tọ́ ń tajà náà àbí ọ̀tọ̀ ní iṣẹ́ ara rẹ̀ à bá lọ báyìí láàárọ̀ ti báyìí ń bá sọ́bù tí ẹ mo lè ṣe báyìí báyìí báyìí tí ó jẹ́ alìbàrínàmì ìyàwó mi àbí ṣáàrí tọ́lọ́jọ́jọ́ kọ̀kan àbí ti gbogbo oṣù yẹn ìyẹn ni wọ́n mọ̀ fi ríṣẹ́ dáadáa ṣe pé at least nínú rọ̀bọ̀dọ́ rọ̀bọ̀dọ́ lẹ́tọ̀ rọ̀bọ̀dọ́ lẹ́tọ̀ ọ̀tẹ̀ sí ìlú pọ̀ á bẹ́ẹ̀ kí ni wọ́n ti ẹ̀dùn táìmù mi mélòó mo lè rí lọ pé iṣẹ́ bá ti ẹ̀ pọ̀ ó dá mí yẹn ní iṣẹ́ pọ̀ iṣẹ́ pọ̀ pé pé ń gbà rọ̀bọ̀dọ́ àti ìgbà rọ̀bọ̀dọ́ pọ̀ á yàtọ̀ ẹgbẹ́ kò ṣe ìtìnánù wá pè ẹ́ pé opportunity tọ́lọ̀ ń fún wa èèyàn ló bá ṣe wà ní ìsìnbá kẹ́nà ẹ̀kọ́ láyé wa rí ayé wa fún jura wa lọ àbíbẹ̀kọ́ ṣùgbọ́n sáà nígbà ní pé kẹ́nìkẹ́nì ayé tí wọ́n á fún kòkè wá rí dáadáa kòkè wá yàtọ̀ jẹ́ ẹnu rọ̀mọ́dọ́ kó lè tẹ̀rí dáadáa kẹ́ṣe bákẹ́ni fẹ́sẹ̀ ń lò lọ tó bá ṣe dúkà mẹ́rin ó sì rí dé kí lọ́mọdọ́ tó wá nílẹ̀ èdè mọ́ ṣe lé àìtó ẹ pé fèsè bóyá bí kan iṣẹ́ kan ní gbogbo ìṣẹ̀ṣẹ̀ ìyẹn tí ní fi ráyè púpọ̀ nínú rọ̀mọ́dọ́ àríṣẹ́ tí gbogbo àjẹ́dẹ̀ àjẹ́dẹ̀ rí báyìí ó fi fúyẹ́ ní ọrùn mi tẹ́mínà lè rí iṣẹ́ olóore sínú rọ̀mọ́dọ́n létí ìbá tẹ̀rí ṣe tó lágbẹ́já tó rọ́ ráyè dùmí lọ ìmínà sá tẹ̀rí díẹ̀ díẹ̀ ṣe ẹlòmí kò ní yáyé kùránì fún tí rọ̀mọ́dọ́ ìsán pèlè pé yóò kárì ṣe pèlè pé kí ń jẹ̀ mọ́ sínú lé yóò ti lálàájá ara rẹ̀ ó ti lè mọ́ ìpinnu lé náà àsìkò rẹ̀ ní rọ̀mọ́dọ́ àti rọ̀mọ́dọ́ sàwà wà yàtọ̀ sí ara wọn ó lè rí pẹ́ni tẹ́ tó bá wò dáadáa kí rọ̀mọ́dọ́ tó dé tó ti múra lẹ̀ tó ti pín dáadáa ọdún lè sàánú ẹ̀ kó lítà ní òbí ẹ̀ yọ lẹ̀ kí tiẹ̀ náà ti yàtọ̀ sígbà tí èsì gba rọ̀mọ́dọ́ tó ilé nínú tí ó tó ṣe pàtàkì ẹni kọ̀ọ̀kan wa ni bákan náà nínú ìmúra alẹ́ di rọ̀mọ́dọ́ wa òun náà ni pé àwọn jíjẹ múmu náà ààrẹ lòun náà ìgbàlá wa ní ẹkú palẹ̀ mọ́ rọmọdọ́rùn nílẹ̀ yorùbá ìtẹ́gbà lérò sí ẹtí ló jẹ sí ilé àbí ìtẹ́tí ló jẹ sí ilé ààrẹ lòun náà lẹ́gbẹ́ àgbẹ̀ láti bẹ̀ lórí bẹ́ẹ̀ nǹkan pàtàkì jùlọ àwọn nǹkan tí ó jẹ́ kí ìjọ sọ sí rọrùn ká mọ̀ ṣe gbọ́n ìyẹn lọ́lọ́sọ ń di ọ̀rọ̀ ìwọ̀ tó bá lọ ájú pàtàkì àdú pèsè dání tó yẹ pé ní ìpèsè tó lágbàdo ní kíni ìpayọ̀ lọ owó kan lọ ọ̀nà lọ́rùn ni nínú kan lọ ti pèsè lọ́dọ̀ nǹkan ọmọ lọ tọrọ. wọ́n ní ọmọdún láwọn kan wọ́n wá láti Yemen wọ́n wá sí Medina àbí mọ́kàtà lọ́lọ́ ìpàdé ọ̀tọ́ wá dé àjẹ́ kan wọ́n jòkó nínú àbí àwọn lọ́bì kẹta ẹ̀yìn ẹ̀rí kẹta ṣe ni ẹni mùtàwàkìlún ẹni mùtàwàkìlún ní ọlọ́lá agbára lọ́lọ́ ọ̀nà ọmọ gbogbo ẹ̀wà ẹni mọ́lù tí wọ́n kábálẹ̀ àtò mùtàwàkìlún náà ẹ̀yìn sí mùtàwàkìlún mùtàwàkìlún náà ní ó yàtọ̀ sí àwọn mùtàwàkìlún ní ẹni tí ò ní sábàbí tó ní ní kẹ̀kọ́ dáadọ́dọ̀ kò ṣiṣẹ́ olóòlówó kò fẹ́yàwó olóòbímọ wọ́n lágbára lọ́lọ́ ah. ọlọ́ọ̀tì fi sábàbí dẹ̀ wọ́n rí bímọ

eléyìí òun náà ló wà apèsè ilẹ̀ ìtọ́nà bá fún kálukú ní agbára lọ́nà tó tọ́ pé pé táwọn àfáà náà tó wá sọ ẹni pé ká tún máa rí rọmọdán ní afẹ ní ìsinmi òkèlú mi ìpèsè tiẹ̀ nìyẹn ó fẹ́ ṣe gbogbo tó fẹ́ ẹ pé a ní ká fúnra wa ní táìmù àbí ká tẹ̀lé táìmù ara wa ká lè bá aráyè ìyọ́lẹ̀ fún ọ̀gbọ̀dọ̀ ní sáàtì mẹ́tẹ́gì láti ṣiṣẹ́ ẹlòmínà ìgbà rọmọdán làyẹ́ máa ń gbóyẹ̀ ó wá fẹ́ tẹ̀dú táìmù rẹ̀ láti lè sinmi nù rọmọdán òun fẹ́ sinmi ní kéré kó fẹ́ sinmi ní ó fẹ́ ṣiṣẹ́ ìyẹn ò dáwọ̀ a ní ṣáàrù làámàl ṣáàrù lè ìbáadà ẹ́ oṣù iṣẹ́ rọmọdán oṣù kíni oṣù jọ́sìn ni oṣù ẹ̀rọ àwọn obìnrin agbájúlọ alámdélá àwátáwà ń kálẹ̀ ọlọ́run jẹ́ arápàdàtà àbúrò ní orílẹ̀ ìṣíwájú àtàbáǹtì ọmọ ìṣẹ̀lẹ̀ káàkiri ìgbàyàn ìyá kan wà lọ́wọ́ rẹ́ǹtì kéṣẹ́ẹ̀tì ẹ̀mọ̀ wọ́n ti máa rẹ́ǹtì ẹ̀ǹgbà yẹn náà kó sílé ẹnìkan náà mọ̀ wò lọ́sàn àwẹ̀ torí pé òun ò ní jẹ́ kí àwẹ̀ gbòòrò ẹgbẹ́ sọ̀rọ̀ di àsìkò tíátà nìyẹn àbí ẹlòmí ògbé dúdú òsípa olóńjẹ́ kí rọ̀mọ̀ náà káwẹ̀ tí kí ni káwẹ̀ kò nàmíyàn tó ti fi àrí lásìkò yẹn àyàtò rọ̀mọ̀dán àti ẹ̀rẹ́ ti ké tẹ́tì wọ́n sí inú tẹ́tì wọ́n láti mọ̀ wó eléyìí tí ó dálò ká jẹ́ ká mọ̀ pé àsìkò ṣẹlẹ̀ kí sásìkò rí wọ́n náà wọ́n rẹ̀ pé bí mìíràn sí ní kàkùránì díẹ̀díẹ̀ yìí ó yẹ kí ní parí méjì tẹ́dẹ̀ bá tẹ́dùn kẹ́ kí táwọn tó dé ìyẹn lọ́ti mọ́ jọ́jì ara ẹ̀ká ìtí mo tẹ́dùn kalẹ̀ ọ̀mọ̀ tí mi tọ́ bọ́tọ́lá tó gbọ́kẹ̀ mọ́ ọdún ọ̀rọ̀dọ́nù ọjọ́ tó bá lè sí péjì kan èmi bá ti kàlẹ́ ní bọ́tọ́ bá ti tẹ́dùn ká bọ́lọ́ ṣe fẹ́ mílẹ̀ lágbọ́ yẹ kí ní ka méjì ọwọ́ àwọn pé ọ̀rọ̀dọ́nù ló 20 nínú bá kọ́ra tébì ti ń bá lọ yìí ó ṣe kí ni òun mi tọ̀

ọtí ní pílánì ní ahead ọ̀dìkẹ́dẹ́gbà tí Ramadan dé ọjọ́ àwọn àsìkò tó yẹ lẹ́fún àbí ọjọ́ àwọn òkè kí ní ìwọ náà lè máa ṣe kódà inú múra lẹ́ẹ̀dẹ̀ Ramadan ọ̀rọ̀ kùránì tí mo sọ yìí wà ń bẹ̀ tó dá ó tún kùránì ní Ramadan ìmọ̀ ọ̀tọ́ bá yẹ pé kí ìyá wà ní Ramadan fún mọ̀ kùránì ká ah, nǹkan bọ́ fún gan tó wà ní pé Ramadan kù sáta wọ́n yẹ pé kò sí ìmọ̀lẹ́ bóyá lọ́gbàdà tó bọ́ bí jùmọ́dà sáni àbí ọmọdé òkú bí oṣù mẹ́ta tí bá jòkó tà fà kan ó dàbí oṣù mẹ́lẹ́ ọkọ̀ ọmọdé ọdún yìí bẹ́ẹ̀ ẹ̀rẹ́ púpọ̀ láti mọ́mi lẹ́nu kí ló bẹ́ẹ̀ ń tẹ́lẹ̀ bẹ́ẹ̀ wọ́dọ́ nìyẹn ó ń pè fún wa lọ bá àfààní pé bí a bá dé sunday sí bá ráyè bí a bẹ́ẹ̀ á ṣe náwà lẹ́yìn wọn kìí ẹ̀ ṣe kọ́mì. nǹkan tó wá lọ́dọọdún kẹ́ ẹgbẹ́ wà bẹ́ẹ̀ káyọ̀ mẹ́ka kọ́lá tó máa wẹ ẹnu wọn ọ̀tọ̀ ní pé yánu pé kó kàtẹ́ ẹ̀ríkà kò ẹnu wọn ní oṣù kùránì nìyẹn orílẹ̀-èdè kùránì àbákà kùránì tí èsì rọ̀mọ̀dún ara fi kan látún alif ládá mẹ́wàá mẹ́wàá láti ní kó wá jẹ́ pa nínú rọ̀mọ̀dún tó ní kí ó tó wá lékúlékú ó yẹ kí yẹn tó ṣe lẹ́gbàá ó yẹ kí mínú rọ̀mọ̀dún tẹ́tẹ́ ìwọ̀n kùránìkà àti ilẹ̀ pẹ̀lá àfàrí ìgbẹ̀gbẹ̀ ní ọmọ àti ẹgbẹ́ mùsùlùmí mùsùlùmí àìbẹ̀ẹ̀kọ́ ẹlẹ́kọ̀ọ̀kan wa gbogbo àwọn nǹkan yóò ṣe pàtàkì bákan náà nínú táwọn ń pèsè ilẹ̀ tọ̀rọ̀ àwọn ṣàdúrà ọmọ yẹn kéré ọmọdé ń bá wa láyé àdúrà ti pàtàkì gbogbo táwọn ńlá kalẹ̀ yìí láàmì sí wa ní àbí àwọn àpètò ọlọ́run sí ọlọ́run yẹ kéré ọmọdé ń bá wa láyé ètò kọ́mọ̀ láàrin sálá ilẹ̀ bá àfá kan ní ọ̀rọ̀ ẹ̀kọ́ oṣù mẹ́fà kejì àbí tí òun náà bá mọ́ láyé oṣù márùn-ún ẹ̀yìn wọn sàdọ́ àkọ́lọ̀ kó dégé ní ó gbà lọ́wọ́ àwọn àwọn sálàfò wà bí ìyẹn máa ṣàdọ́ ọlọ́run jẹ́ kí ọmọdé ọmọ aláyé tó wá bá aláyé jẹ́ ká lè ṣiṣẹ́ rí mbẹ́ ẹ̀gbọ́ pẹ̀lẹ́ lọ́wọ́ ìjọba bá aláyé tí ò rí jẹ́ rí ṣe àbúrò pé àyè jẹ́ balẹ̀ àbúrò ọ̀rọ̀ mélòó láyé kí lọ́ọ́ sí mbẹ́ ìmọ̀ ìṣàdúrà rẹ̀ pé kí ọ̀rọ̀ ọ̀dọ́ bá yàn láyé ó jẹ́ kí kálọ̀ gẹ́gẹ́dẹ́ kálọ̀ ìṣiṣẹ́ rẹ̀ ní ibẹ̀ ìgbélé yìí tí ó ṣe pàtàkì bákan náà nínú ìmúra sílẹ̀ tó yẹ pé ń tẹ̀sí tó lè mo ti gbàgbé Ramadan ní ìgbọ́dọ̀ bá lórí àrò sí oúnjẹ sẹ́yìn. Ẹ̀ndẹ́lẹ̀ ìmọ̀ ṣẹlẹ̀ síjọ àwọn obìnrin, ó ṣe ẹ̀sọ́kùnrin náà. Ẹn tó ti lẹ́sọ ààrẹ ọlọ́run fún láàrẹ. Kò sẹ́nì kàkàtọ́ lọ́run fún láàrẹ, àbúwá àgbàlagbà tí ò lè gbà rẹ̀ mọ́ àgbẹ̀dẹ́ pé sọ ìgbò olùmọ́rọ́dì lè mùsùlùmí àárẹ̀ tí a rò pé kìí sábà lọ èèyàn sì lera àwẹ̀ gbà pẹ̀lú ẹ̀ bẹ́ntí ọ̀tà rẹ̀ ti lágbára ẹgbẹ́ àlélọ́ rẹ̀ àlélá rẹ̀ àárẹ̀ kan lè lọ ní àlefọwọ́sọ̀lẹ̀ ẹ̀mọ̀wò àárẹ̀ wíwà tó ju ọ̀tà lọ tó fún òkú mọ́ ẹ̀rùn ilé ìta ọba sábà ní mọ́ ń lọ ẹ̀yìn àwòṣe gbà pẹ̀lú ẹ̀ inú wọn náà ọlọ́run bá wọn náà wọ́n mọ̀ bọ́yìn bàbá àgbàlagbà yóò mọ̀ bọ́yìn ṣùgbọ́n àwọn tó yẹ kó rìn láàbí gbà rẹ̀ tàbí àrẹ̀ ẹni tó tẹ́rìn àjò tí ò fi gbà rẹ̀ tó jẹ àrẹ̀ irú ẹni bẹ́ẹ̀ yóò san àrẹ̀ rẹ̀ padà àwọn obìnrin tó ń ṣe kóòtù tó gbà rẹ̀ náà àbí ẹni tí ó tọ́mọ tí ò lè gbàwẹ̀ àbí tí olóyún tí ò lè gbàwẹ̀ èrò tán méjèèjì ń sìn ọ̀lọ́pẹ́ méjì lọ́nà àpá ẹni tó wà pé yóò gbàwẹ̀ yẹn ní Yorùbá káyọ̀ lẹ́gbẹ̀ẹ́ àwọn ẹ̀mí ògbọ́dọ̀ dé bá ara ń tá a sọ ní pé tí ìgbà bá kéré oríṣi ìkẹlẹ àwọn ọgbọ níta àwọn ọgbọ nílẹ̀ Yorùbá pé àwọn obìnrin ẹgbẹ́ kéré kìí pé ṣùgbọ́n mí ìgbó lórí ní ẹ̀rọ kódà nìkan ní lọ́rọ̀ fún ìjẹta ti jẹ pé òun fẹ́ obìnrin kan fà á tí ó ti gbà. bí kó máa kó padà gbà kó òun gba àgùnfẹ́ tó bá wúyẹn náà sí tó bá o. ọlọ́run lọ ní kó bìnrin wọn gbà rẹ̀ nígbà tó bá ṣe ni o. láti ọdún tó lọ tó wà di ṣàbá ń tàwà yìí káà tó fọ́sán kí ní àwọn ẹgbẹ́ àtọ́tọ́ ń ṣàbá ẹni ọ̀gbẹ́ ọmọdé ògbọ́dọ̀ sí kíní ògbọ́dọ̀ bá wọn lórí ẹ̀ ìtún ẹ̀ nìyẹn tí àwẹ̀ mí tí ń bá jẹ ṣàbá ọdún tó tẹ̀lé ní tó sọ nípa ìparí bẹ́yẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àbí méjì kí ọmọdé tó tó dé kódà òtítọ́ wa nù ọ́pàá mọ̀sọ̀rọ̀ sí ká tó dípẹ́ padà ṣe káyẹ̀ so àwọn obìnrin kákìyèsí ẹ̀yin sísá ti wá ẹ̀yin òmùhá tẹ́yìn sọ̀rọ̀ tẹ́kẹ́ ìmọ̀ gbọ́yé ẹ máa ẹ̀ láìsí àwọn èèyàn o àwọn ìyá ìyá irú ìròrí báyìí pọ̀ láwùjọ wọn jù sí òru àfáàfáà látùdẹ̀ ní olè mọ́sọ̀rọ̀ débẹ̀ ní tiẹ̀ kára ti wà láti kó ń gbowó lọ́wọ́ kí ọmọ lọlé ní tó bá kàn án ní ẹ̀sìn olè fún wọn so ká kíyèsí ẹ̀ta bá mọ̀ ká ṣàlàyé lé ìfún wọn kó yé wọn o ẹni tó bá jẹ ààrẹ rí pé òun fún eléyìí nínú tí ó ṣe pàtàkì náà ní ni ẹjẹ́ ìpínlẹ̀ ìparí tó pé ìtàbà bẹ̀rẹ̀ àtàmọ̀ múra àgbà olú bẹ̀rẹ̀ ìgbà olú bẹ̀rẹ̀ àyíbẹ̀ kọ́ ni ìgbà olú ààrẹ máa ń bẹ̀rẹ̀ bí. ni ẹ̀sìn àlẹ́bí òfin wálẹ̀ sí ká bẹ̀rẹ̀ ààrẹ tó mú lè ru yá sí i oṣù ààrẹ ẹ̀rọ sùkẹ́ tó gbàrọ̀ wà á tún tè rú èrò ìyá lè tẹ́bà túnú náà ẹ̀rọ sùn kẹ́ tó túnú àmìlúwa ní ṣeéṣe kí ẹmọ́ ni mẹ́rin kan bò gbàtẹ́ ti rí yẹn fàákìmìlò ìjẹta ṣàbánù tá nílò yìí kájẹ́ kókó 30 ẹgbẹ́ gbà wọlé àwọn oṣù oṣù tánù lọ déètì wọn ní òjẹta fi lọ oṣù 29 29 wá oṣù torí pé oṣù ojú ọ̀run 29 ni kí á nwa táwọn wá òun sáàkà 29 torí pé òun ò rí bí oṣù ayé tẹ́tì mọ́ tó ti wà ní ẹ̀ pé January o o February o 28 eh, lẹ́kọ̀ọ́kọ́ lè jẹ́ 29 òun ò rí bẹ́ẹ̀ nípa kẹ̀mọ́ pé twenty nine thirty twenty nine thirty But ti pinlẹ̀ táàbù wa mọ kọ́kọ́ lọ oṣù twenty nine táàbù wa rí pé àjẹkọ́lọ́ nílé yóò ti kéde yóò pè thirty mi. níbi tá a dé yìí jẹ̀mọ́ oṣù ojú ọ̀run twenty nine thirty tàbí abú hmm? nígbà níjọ́ làwọn bẹ̀rẹ̀ lórí tẹ̀sùmọ́dé tèrè níjọ́ lẹ́sọ̀tún níjọ́ làwọn bẹ̀rẹ̀. ẹgbẹ́ mákàlátọ̀ ni mo lè sọ bẹ́ẹ̀ kí lè nílẹ̀ ẹni twenty àbí twenty ẹni twenty nine ẹjọ́ ìlà yóò bẹ̀rẹ̀ gẹ̀ẹ́gẹ́ ẹ́ lẹ́yìn ọ̀nà lọ jazakumullahu khairan ẹ̀yìn méjì gbà níbi tí ẹ̀fì máa burú ẹ̀tọ́ máa múlẹ̀ nígbà tí a tààtì àti tí àmọ́ ibi òjẹ́ ẹ wá sọ pé ìjọba yìí ní pàtó ayé ti ti mo lè sọ náà ní tí àbúsọ yìí pé ókè ní bá fọjọ́ méjì o ti kàkúlẹ̀ ìgbẹ́ láti ẹ̀yẹ kẹsílẹ̀ ìjọba ẹ̀ sábà fi ń kẹsílẹ̀ ìjọba ẹ̀ kò kí wá tọjọ́ kan láti sìn tí mo mọ̀ ibi òjẹ́ ẹnu méjèèjì ni ìbẹ̀rẹ̀ pé àwọn tó ń ṣe lólè kí

ṣe láwọn ará bí àà ètò dáre fún ìsìláàmù tó ní o ìgbà náà iye àfáà rẹ̀ pé àláfà gbogbo ayé ní fẹ́ ẹ̀dàkùn adébìkẹ́sẹ̀ ní àfihàn káwọ kíbùlà àbí ẹnìkẹ́sẹ̀ ó kẹ́kẹ́rù bìkan àwa padà kírun tán àwa padà rẹ̀ nìkan sọ fún alára àdúgbò ká kíbùlà náà níbi ewu kọ̀ọ̀kan gbórí pé ní tẹ́lẹ́dẹ́ yóò rọ́ǹgì bí ó ṣe rọ́ǹgì náà nìyẹn tó ń sáré sọ pé káàbù bẹ̀rẹ̀ àwẹ̀ ni ìmúra alẹ̀ wa sábà múra alẹ̀ kòkó ṣe ìmúra alẹ̀ káàbù mọ́jọ́ kan pàtó àánú mọ́ sọ́njọ́ méjì pé tó bá yẹ pé ọdún tó twenty nine yóò jẹ́ síwẹ́ẹ̀sì kọ́lá àbúkẹ́ àbí lọ́yẹ́ pé thirty ni yóò jẹ́ kíni thursday ayé ti tí mùsùlùmí lè sọ nìyẹn ìyẹn gẹ́gẹ́ lẹ́sìn torí pàṣẹ bá wà sálà nǹkan òun náà lọ́wọ́ tẹ́ ìgbà tẹkinọ́lọ́jì bọ̀ mọ́ ẹ Islam tẹ advance ẹni tẹkinọ́lọ́jì àbí àbí calculation fún àgbàgbọ́ ẹ láti fún àgbàgbọ́ àgbàgbọ́ àwọn ganan dẹ́sẹ̀ àwọn calculate ẹ̀ àbí ẹ̀fẹ́ ìjọba yìí àwọn tí àwọn ìjọba bá rọ́sùn yẹn náà wọ́n wá lo àwọn irinṣẹ́ tó lágbára láti fẹ́ kí ni kí ló ṣe yẹn kí ló lò yẹn tẹkinọ́lọ́jì ni ṣùgbọ́n tó ń ti gbára lé pé irinṣẹ́ ẹ̀lẹ́ àtìsí wa tó bí wa lè rí bẹ́ẹ̀ kó lè bá a ṣe kí ni ó sọ di tó tóbi iṣẹ́ ti padà ara ìbùsùn náà pé a ṣe kí ni a rí ni pẹ̀lú irinṣẹ́ ẹni tẹ́lẹ̀ ẹ̀rọ kápúlẹ̀ ẹ̀fẹ́ tẹkinọ́lọ́jì ti fi tó yẹ ẹ̀rọ kẹ̀ kápúlẹ̀ tẹ̀ wọ́n wà lókè tó bá pẹ̀lú bá ilẹ̀ wà pọ́sibù kọ́ lérí ìtọ́jú lélẹ́yẹ orí ní láti o pé ìlú báyìí ẹ ó pè nígbà tó wá rí ásìlì fábébì sọ láwá rí wọ́n tún dúró pé kò pọ́sibù táwọn là tẹ̀lé so ìfẹ́ inú ni ìmúra alẹ́ wa pé wọ́n bá gbé afẹ́ fún ìmúra alẹ́ ní ó tẹ lábáwé afá láti sọjọ́ méjì fún ọwọ́ tó bá rí báyìí tó bá rí báyìí bákan náà oṣù oṣù táàtì sọ náà ẹni tí ó gbé jáde rẹ̀ ìrùn ìjọ pé àwọn ará bíi ìsínà náà ń fẹ́ òkèdè wá pé calculation rẹ̀ mẹ́rin àbí ẹjọ́ wá calculation ẹ̀fẹ́ calculation àbí ẹjọ́ tó ṣẹlẹ̀ tó yẹ pé ẹ̀fẹ́ divide àwọn mùsùlùmí kí ló yẹ kẹ́sẹ̀ nígbà tó calculation ẹ̀fẹ́ tálẹ̀ ẹ̀kẹ́ sẹ́ndì ẹ̀bí tòlítọ́ọ̀dù ó ní calculation làwa o ìjọba àti kí ni báwọn tẹ́rí ní ẹ̀sẹ̀ lọ́nà pẹ̀sùn tọ́nù parí o ẹ̀yìn ẹ̀sọ́ pé tàrí ní kó wá mú yìí gẹ́ bí aláṣẹ ṣùgbọ́n èyí calculation ẹ̀fẹ́ ráyé ẹ̀tọ́ wá mú ọjọ́ táyẹ̀ tẹ̀lé ẹ̀fẹ́ fi dá tẹ́ni ẹrú nínú ní bẹ̀rẹ̀ àwẹ̀ fàlànà rẹ̀ tí jẹ́ wọn proton tí ó sọ pé wọ́n ti kíni wọ́n rí sí èsì àwọn tàbí mújọ́ táwọn ètè solitọ́nù tó rí pé ọjọ́ tó wá múnà wọ́n tó pọ́n rí láti kíni calculation so o tó ṣe pàtàkì ní kọ́nà wa sọ́nà wa tààlà kí ó sàánú wa pẹ̀lẹ́ kí àwẹ̀ náà bá wa láyé bákan náà kí ó fún wa ní iṣẹ́ ìrìsí àtúkí àwọn sheikh wa ustaz abdulkadir anas lẹ́ẹ̀kẹ́ tí kọ́nà kó sàn jáde ìrọ̀pẹ́ kọ́nà tó bá a dùn tòwá tó gbọ́n ṣáyé tó wá tí ó wà ní kalẹ̀ mi tí ó jẹ́ amúgbálẹ́gbẹ̀ẹ́ kọ́nà kó sàn wá sọ ní ẹ̀sìn rẹ̀ àti gbogbo àjọmọ́ bẹ̀ látàrí àwọn ìyájọ́ àbúgbé náà tó kárí gbogbo apáta àpàdàtà àbúrò àpàdàtà ìjà kọ́nà kó yí ó sì kẹ́ńtọ̀ kọ́nà kó lẹ́nu sí wa kí agbọ́ ìkọ́nà ti lọ́jọ́ gbẹ̀dẹ̀ وصلى الله وسلم على نبينا محمد وعلى آله وأصحابه أجمعين سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك السلام عليكم ورحمة الله وبركاته